wọn ò jẹ́ try èrú ẹ̀. ọ̀rẹ́ wèrè sọ́ni jáná. èèyàn tó máa sọ wípé báwo ni tìrú wa ṣe jẹ́ nílùú ìmí o irú onítàn wà mọ́ èmi ò lè sọ ní òkè òkun nílùú òyìnbó nílùú òyìnbó gan-an ó ṣọ̀wọ́n ká tó rẹni tó máa ní báwo ni tiwa ṣe jẹ́ alówó aléèyàn agbájúmọ̀ mhm. mhm. connection wà kí ni tá wá tá a rí nílùú yìí tẹ́nìkan máa máa wanu sírú wa wípé báwo ni tiwọn ṣe jẹ́ mo tiẹ̀ sọmọ náà kò sọmọ náà. kò sí kò sí nítorí ẹni tó bá jù ní lọ ó lè jù ní lọ. confam. o tún lè jù ní lọ fún lásán o tún lè pàdé jẹ. <laughs> bá tiẹ̀ ń ṣe kọ́ńdúkọ́ńdú ṣé sí bí irú tiwa yìí. gbogbo ọmọ pé bàbá ìlàkùn ìyálàjà àwọn lajẹ kí wọn ti rí wa sí hmm. ọmọ ekele tó bá tẹkùn láyà ni ó ti dóúnjẹ àmújẹ. ó gbọ́dọ̀ kú ẹ nìyẹn. bẹ́ẹ̀ ni bàbá. wá lè májí kó jẹ́ irú òkun núgà òní dọ̀tí yẹn ló máa níbo la fẹ́ gbà ní ṣe olóṣèlú. Ah, ó yà mí lẹ́nu. máa jẹ́ kó yé pé ìyá tiẹ̀ lálé ti wà. Hmm. ifá tó bá kọjá ìyẹn máa jẹ́ kó rí aláìsí pé díẹ̀ ló kùrù bá bí lọ́mọ. Eh, eh, eh, ah, ah, kò sí rọ́nú ẹ̀. bá bí lọ́mọ kẹ́. kó ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. ìyí táyí kókó ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. gàgà torí e, tẹ bá ṣe bẹ́ẹ̀ yí kókó inú alámọ̀ àbàjẹ́. bòbòbò bẹ́ẹ̀ bá ń fẹ́ kú ṣeré. àbòbòbò ẹ má fòrò ṣeré. sí fàkàtọ̀ rírọ́ dáyọ̀ mìíràn. ó yẹ kí yẹn ti yí ẹ náà hmm? ó yẹ kó mọ̀ pé ilé ilé. Don't worry, I'll call you back in a bit. Hmm? All right. Take care. Yeah. Bye. Bye. My dear. Darling. So, hmm? hmm. hmm, darling. Mm-hmm. I was wondering, how many days do you intend to stay in your home? Mm, just five days or more. Yeah. About Martin Ball in my Yanni play. Eh? Yeah, many like she one of the friends in there. Mm-hmm. 어. Lucifer is here. Lucifer? Who is Lucifer? Oh, never mind. Are you okay? Calm down. Never mind. Never mind. What do you mean, never mind? Don't leave the house. Don't leave the house. Where are you Take care of the guests. And take good care of yourself. I love you. I think I'll be back. Don't leave the house. It's scaring me. Calm down. I'm gonna be back. Hmm? ṣẹlẹ̀ báyìí. yanzu cancer. I, ai faster than cancer. oko ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. Ìyí táyí koko ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. Gàgà he torí tẹ bá ṣe bẹ́ẹ̀ yí koko inú alámọ̀ àbàjẹ́. Bòbò bẹ́ẹ̀ bá ń fẹ́ ṣeré. Àbòbò ẹ má fòrò ṣeré. sí fàkà torí rọ́dà yóò mìíràn. lulululu sí fà hẹ́ẹ̀dì. èkúté tó dúró dológì ní ikú ló ya. Wálé kí ló wá ṣẹlẹ̀ ṣé mo ṣàlàyé fún kébìbà mo ti fẹ́ ṣọdún kí ló ti painting di wàhálà fún yín. ẹ madam ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú ọ̀rọ̀ painter yìí kò tiẹ̀ yé mi cause òun náà mò ń bá sọ̀rọ̀ báyìí tí kò reply but fún wa bíi two weeks maximum ó máa ready ọlọ́mọ yẹn kò rí tako yìí. ẹ wo ewu gbogbo wọlé ìtẹ̀ sàn yẹn kò kàn mí ṣẹ́yìn tá bá ti reach bọ̀bọ̀ yẹn ẹ pè mí kẹ́jẹ́ kí n mọ̀ kí lè mọ nǹkan tí mo fẹ́ forward sí yín. ẹ jọ ẹ ṣáà má bínú. ní ti ṣe wá di wàhálà. ẹ má bínú ẹ jọ bros ẹ jọ bá mi bá wọn sọ ẹ bá mi bẹ̀ wọn. Ah, mo ti gbọ́ màá bá yín bẹ̀ wọn ah mo ti gbọ́ ṣé mo sọ wọ́n kà pé mi náà mọ̀ pa painting ṣé bọ́n gbé fún mi ni ah mo ti bẹ̀ wọ́n tán. Hello. Yep. Noted. Noted. Yeah, blood. How far? We have to move immediately. Bàbá àgbà kò ní bàjẹ́ kò ní bẹ́wùdé ẹja máa ya bẹ́ẹ̀. Target sighted. Let's move. Ìgbà tókun lè la rántí ọmọ líle. Ìgbà tókun lè la rántí ọmọ líle. Kò sẹ́ni tèkúté lè fẹ́ jẹ́ olókìní sùn bí ó bá ṣe lójúmọ́ lè kún náà. Ìgbà tókun lè la rántí ọmọ líle. Ìgbà tókun lè la rántí ọmọ líle. wages of sin is death no be me talk am na so e dey for bible let's go. máa ogun ńlá máa kíkanjú. ànígbà ogun la máa kọ́ra kíkanjú. ìgbà tógun lè lára tí a máa líle ìgbà tógun lè lára tí ò jẹun ni kí ló dé tó jẹun. oúnjẹ plate wà lẹ́yìn i no dey hungry. you know they're hungry. girl if you don't eat you will die. For three days now, you've not been eating. That's not too good. <laughs> it's not good for your health, okay? You need to eat so that I can survive this. Talking to you! o láti jẹun kó lè lókun torí o mọ task tó wà ahead right.

Àmín. Ìbínú kẹ̀. Ẹni tí ọ̀rọ̀ ẹni bá kàn gbọ̀ngbọ̀ngbọ̀n bí ọ̀rọ̀ ara ẹ̀, onítọ̀hún ti kúrò lábánikẹ́dùn lásán. Ẹ̀, gbogbo nǹkan tí ẹ bá fẹ́ bèèrè, anything tí ẹ bá fẹ́ mọ̀ nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀, ẹ bèèrè lọ́wọ́ mi, màá dá yín lóhùn. Aunty, táìmù wo ni ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ gan? Ẹm, ní nǹkan bí aago mẹ́ta kọjá ìṣẹ́jú díẹ̀ lọ́sàn-án ni èmi àti ọkọ mi ti ẹ̀ wà ní living room bí báyìí ni. À ń sọ̀rọ̀ àwọn trip tó fẹ́ make àti ọjọ́ tó máa lò. Ṣadé ló sáré dìde tó bẹ̀rẹ̀ sí ní kígbe, "Wọ́n ti dé o, ó ti dé o, wọ́n ti dé o." Ta lẹni tó dé? Ó kàn kígbe Lord Lucifer, Lucifer. Nǹkan tí èmi rí mọ̀ nìyẹn. The next thing tí mo kàn máa rí ni pé mo kàn bá òkú ọkọ mi nínú àgbàrá ẹ̀jẹ̀ ẹ àǹtí ó ti tó ẹ má kí wọn ṣẹ́gun. <clears throat> madam ẹ má bínú nígbà tí àwọn pípé lọ tán ìjẹ́ notice anything ní surrounding. mi ò kófìrí anybody àmọ́ mo gbọ́rọ̀ ọ̀bọ̀n ẹni tó yìnbọn mi ò mọ̀ ibi tí ìbọn ti wá mi ò lè ṣàlàyé ẹ̀ mo ṣàmọ̀ pé my husband was just lying there lifeless. ẹ eh, madam ìjẹ́ ọkàn yín ní ehm, gbólóhùn àṣọ àbí bóyá wọ́n níjà pẹ̀lú anybody àbí wọn àti ẹnìkankan ń argue lórí kankan. Ah, to the best of my knowledge ọkọ mi ò bá anybody jà ṣé rí ọkọ mi tó kú yìí is a very nice person the only thing tí mo kàn mọ̀ tó jẹ́ ṣùgbọ́n tó wà lára ẹ̀ ni pé kò kí máa ń sọ̀rọ̀ ẹ̀ fẹ́ anybody. pàápàá jùlọ nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin àtàwọn ọ̀rẹ́ wọn kó wọn sọ kó wọn sọ fèmí gan fúnra mi tó mi ò mọ anything wọn mọ̀ pé wọn bá yàn kọ̀ọ̀kan jà. ẹ máa ń ṣe òtítọ́ ọlọ́run máa tù yín nínú ẹ̀yìn tí wọ́n dẹ̀ fi sílẹ̀ kò ní bàjẹ́ ẹ pẹ̀lẹ́ take tá a bá ní ìdọ̀rọ̀ lẹ́nu yín a máa pọ̀ sí yín máa ẹ ṣe ma thank you ma. ṣé o ṣàkíyèsí nǹkan tó ń ṣe inú ọgbà yìí ṣàkíyèsí. o rí pé ó dà pé wọ́n ń kíta ọkọ̀ special ju àwọn kan lọ. Hmm because mo ń wo kí nìyẹn there is one guy tẹ́pẹ́ kò fún. gbẹnusan jàre gbẹnusan jàre ó ti ti bẹ̀rẹ̀ nonsense tó máa ń sọ káàkiri ẹ ó lẹ́kún máa ṣe tọ̀tọ̀tọ̀ to máa tẹnu bọ́ọ̀lù ẹ̀ kiri kí ni problem tó ní náà ṣé ẹwà tó ń fún wa tó ń fún wa jẹ níbi ó dà kó ti ń dà brain ẹrú because mi ò mọ̀ tó ti rí èèyàn kan tó ń treat specially tó ń treat èèyàn kan rightfully kí ni difference láàrin gbogbo àwọn táwa ń bí tó ti sáré insight èèyàn tí wọ́n ń treat specially. ẹ ti bá ní pé yóò ń jó lórí mi ti ní ibo kí rẹ̀ wà náà. bóyá lọ kó wa jẹ́ kí rẹ̀ eru. ọkọ tó ṣe góòdì yẹn tí wọn góòdì tó pé ẹsìn kò kí n tiẹ̀ wá tá a máa ń jẹ wọ́n máa ń ba fọṣọ ẹ̀ ní ẹ̀kọ́ kọ́ ló máa ń jáde ìgbà tó bá wọn ló máa ń jáde. sọ kò kí ó lè jọ mọ olórí ìbọn yẹn àbọ̀mọ pọlitíṣà kan ó ní bóyìn tó ṣé o pín mi òòrùn ń lọ ọbẹ̀ láti dán ìwọ ló ṣẹ̀ṣẹ̀ open brain mi right now. ó ń lo cream ó ń lo pef tó bá kọjá náà ó máa ń ta sọ́sọ́. ìjọ ibo làwọn ti wá rọ orí tá a gbé wálé ayé ṣé mo pín tẹ̀lé ètì kó tó sọ yìí ó right gan hi hi definitely position táwa yóò ṣe right position o. Ọlọ́run. because eh, gbogbo yìí máa ń gba special treatment lóòótọ́. ó ń bá fọṣọ kò sí nǹkan tó fẹ́ tí wọ́n fi fún un so kọ́tẹ́mi kan sọ fún mi pé bí mi ṣe wáyé mo fẹ́ bólú rírì lò mo fẹ́ máa bólú rírì kí tèmi náà lè dìbò bọ́yá mo fẹ́ kí n ṣe ẹ̀kú tó rẹ̀ mi so that mi ni ma jẹ. ẹ ń mú kó tó máa mi tó bá ti dọ̀rẹ́ ẹ̀tàn jọ fún mi náà ń pass yẹn jẹ́ kí jẹ́ kí n ṣe. ṣe wàhálà mo láì wọ́n ẹ̀mí kò láì bó ṣe máa ń ti láìkẹ́ from from this moment mo ti bẹ̀rẹ̀ sí ní láìkẹ́. sábà pé lórí burúkú ni yín ṣá ẹ̀rẹ́ ni sọ fún yín sábà pé ẹjọ́ òfò yín náà lẹ́ ń tò nígbà tí mo pa àwọn ẹgbẹ́ yín lọ tán lọ ṣiṣẹ́ mẹ́ẹ̀ mo dẹ̀ tún padà bọ̀ mo tún bá yín lẹ́nu ọjọ́ yìí náà ó ní burú ni ó yá gbà mí. ẹ ní sùúrù náà àwọn ti try àti hustle from left and ah, right. o ti ní confidence gan o ni kémi ní sùúrù orí ẹ̀ ti burú ó yá gbà ẹ máa ní sùúrù sọtírì kọ́ bá sùúrù bàbá ń fẹ́ kú ṣeré ẹ máa ní sùúrù gbogbo ẹ máa fòrò ṣeré ẹ suru. ní sùúrù àti ìtura ẹ̀ náà. bàbá fẹ́ kú ṣeré bobobobo ẹ máa fòrò ṣeré. akanda ni lucifer kàtó rírọ́ dá yóò mìíràn. ẹ̀dá tó bá ń bá kìnìún ṣe wọléwọ̀de ọmọ ẹranko tó máa fọ́ táláyà ò sí. Who sent you? MBA code zero one one. Mo bẹ̀rẹ̀ iṣẹ́ agbanipa at the age of twenty-one nílẹ̀ haúsá èmi ni mo pa Yahaya Balógun Ali Moshood Jide Babalola and a host of others. eleven thirty ló ń lọ sílé tó ń lọ yìí tó bá débẹ̀ gate man yẹn ti mọ̀ pé ń bọ̀ kànlẹ̀kùn lẹ́ẹ̀mẹ́fà á ṣílẹ̀kùn fún ẹ. okay boss bó ṣe target wa nìkan ni kí n waste àbí tí n bá bá anybody pẹ̀lú ẹ̀ kí n waste wọn papọ̀. Mhm. ṣòrí lẹ́yìn kò sí ọmọ kankan tó ń gbénú ẹ̀ òun àti ìyàwó ẹ̀ nìkan ni tó bá dẹ̀ ti débẹ̀ tó bá ṣe pa ọkọ náà ni kò ṣe pa ìyàwó kò sí anybody tó máa fi sílẹ̀ nínú àwọn méjì or else issue máa wà o. okay boss but iṣu ṣì máa wà náà. how. bọ́bọ́ gateman yìí tí ó mọ̀ nípa díò yìí crayfish ni tí àbádẹ́ waste a máa padà ní yù ni. <laughs> You are a smart girl. And that's why I like you. Thank you, boss. we'll see. Wow, Gabazin, inú mi dùn gan I'm very very happy. Ẹ ṣe gan, clean job, Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe. Bùsọ́lá. Uh, mo mọ̀ pé lately èmi àti ẹ ti ṣe one or two things. Of course, yes. Okay. um, eléyìí tó dẹ̀ lọ smoothly náà inú mi dùn but mo fẹ́ bí ẹ ní nǹkan kan so sure o really sure pé o sọ fún ẹ̀dá ọlọ́run kankan. mo sure i'm very sure. o sure. trust me of course i'm sure. Okay. Thank you, boss. Okay, boss. ọmọ séwù ànábì kan táwọn èèyàn ń pariwo pé ti wáyé ojú kan bàbá tí àrà ojú kan mi tó kun yàsín ni. ẹ pariwo jẹ́wù. àti bó ṣe pè é gangan ló jẹ́. ìwọ ta ni. alájà. kí lẹ sọ ẹdun náà tẹ tẹ tẹ dẹsẹ bá ń pàkútọ ó tọ sẹdun oníbàárà. ṣé kò ṣe mọmọdé ìjẹpọ ẹsìn. àjọlá. jẹ́ mọ́lẹ̀ kedere sí mi ọ̀la láhàólọ́wọ́lá wọ́tà láàbí láìlẹ̀ àìlẹ̀. níwájú ikú lẹ́yìn àánú tí ń ṣe rádaràda ìtòsùn ẹ̀kọ́ ló dé bá mi who are you. táyé wọn fẹ́ bàjẹ́ náà wọn gan ni mo sọ tí wọ́n sọ láìpẹ́. ẹ dáa fún ẹ láyé ayé máa bàjẹ́ kó tó yẹn ló máa kú sí. ẹni tó orí lójú aláhùn gan-an tó wà ní ọ̀rọ̀ yìí. Jesus I said tó tó ló sọ aláàjì aláàjì mú wọn sí báwọn. ọlọ́run àtijọ́ ló pẹ́ kó tó múyàn ọlọ́run sìn gbogbo ẹ tó bá ti ṣàbúrú láyé báyìí ẹsẹ̀kẹsẹ̀ ló ń kó fún. ẹ mọ̀ pé ẹranko kẹ́ranko tí kìnìún bá ń gorí rẹ̀ nínú gbó ẹran mi ò gbọdọ̀ tún débẹ̀ ìwọ ni. lórí tó fún lówó. èyí ah, ṣe fún lówó gbogbo síkà kan ni ó ń ọ̀kadà mi láì sọ́lọ́pàá. sórí èsì tí n bá fún ọ tí ó jáde mi inú kọ́ dákú àbí kò forí rìn jáde. alájíṣe lọ́tọ̀ ni. Ah, ah, kí ló ṣẹlẹ̀. alábòsí ni. oh my god nínú fíìmù ni mo ti máa rí irú nǹkan báyìí o mi ti ever experience ẹ̀ rí. kí wàá ní ètò ṣe fúnra wọn kí ni ká pè. ẹ bá mi gbé àìrójú àìráyè bá ẹnì kejì mi. ẹ bọ́ aṣọ yín aláàjì wọ́n nà yín láti ẹsẹ̀ wọ́n nà yín lórí tí gbogbo ara yín ò bò aláàjì wọ́n nà yín ẹ̀bẹ̀ ń kù aláàjì ẹ̀wọ́n sọ kí ni yín. Rest in peace. torí iṣẹ́ tá à so a lè wà anywhere now. okay boss. actually um, mo fẹ́ fi nǹkan kan wọ̀ what's the meaning of this? how dare you point gun at me? èmi Teresa are you crazy? don't come close. twelve thirteen ẹ ti máa fi sọ ok ok mo understand actually nǹkan tí mo mí nǹkan yẹn kò kí n ṣe nǹkan tó mo kọ́. kò ikú ẹwà ló ń pẹ́ yọ̀kì gẹ́gẹ́ bí ogun ṣe ń pa kíkọjú. Okay. Uh, cool. Uh, ibo ló sọ pé à ń lọ lálẹ́ ìgàn À ń lọ club náà. À ń lọ ṣe fàájì. Èmi mú dẹ̀ mọ́ bẹ̀. Kí ló dé? Who are you? Irú ìbéèrè wo nìyẹn? It's me, Shomoti ni. I'm your girlfriend. <laughs> I repeat myself. Who are you? Well, wọ́n ṣe ń bèrè náà ló ṣe Oh my gosh. Oh Jesus. Teresa Taylor. Jesus. Code number 011. two years in this house. àwọn tó fún mi iṣẹ́ ìjẹ́ kí n mọ̀ pé ògbóǹtarìgì alágbára ní àárín àwọn olóṣèlú ló jẹ́ oògùn náà pò ń pọ̀ tí ń da ẹ̀kọ́ lẹ́nu. ó lè ta kí ẹ lẹ́wọ̀n kò ṣe mú kò ṣe pa. lisa gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ fún un mo fẹ́ kó mọ̀ pé eégún tó bá lẹ́ni lẹ́yìn ló máa ń jàjà ìgboro you see sórí akíkanjú bí irú wa la gbọ́dọ̀ máa fẹ́ rú ẹ̀yìn báyìí no èèyàn ò gbọ́dọ̀ jẹ́ èèyàn bí ẹkùn wọ́n wá lọ fẹ́ ọmọ òjò let me quickly tell you this. Elisa, my darling, I love you. Mo nífẹ̀ẹ́ púpọ̀, kì í ṣeré. Uh, ṣé mo lè béèrè ìbéèrè? Can I ask one question? Why not? Nínú gbogbo àwọn ìbéèrè tó máa ń wá fún yín, why me? <laughs> so funny. Ṣorí. Surely oríṣiríṣi obìnrin ló wà o tí mo fẹ́ kó mú dání with different opinions obìnrin mi wà tó jẹ́ wípé ó kàn fẹ́ràn kó máa bímọ ni obìnrin míì ó lọ́ọ̀fù owó lọ́wọ́ ọkùnrin àwọn obìnrin kan dẹ̀ wà wọ́n kàn ṣáà máa sùn pọ̀ lọ́kùnrin náà ni wọ́n fẹ́ràn nígbà tí mo fojú mi rí ẹ ni mo ti mọ̀ pé there is more in you. lóòótọ́. yes and eh, mo fẹ́ kó mọ̀ pé ilẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kó tó di pé ṣàǹkó wo mọ́kẹ́lẹ́ choice tèmi nìyẹn at least ó ṣàmọ̀ pé mo níyàwó ńlé kó tó di pé mo wo mọ́ ẹ àbí Teresa darling èyí tá sọ yìí Yeah, let's drink to that first mo fẹ́ kọjá wọlé lọ. mo ti rẹ́dì. ọmọ tá a lọ ṣe nílé mo fẹ́ lọ júbà nílé olúwa ẹ̀. Hmm. yes. really. ẹ jẹ́ ká tún cheers to that. once again. yes sir. <laughs> mm. are you okay? definitely. yeah. mo rò pé fẹ́ júbà mi ṣé ìjúbà mi ọdún méjì oṣù méjì ló take mi kí n tó lè rí wọn hm. wọ́n ní ẹni tí ayé bá ń wá wá wá tí wọn ò mú wọn ò tí ì rògbìn tó gboyà tó má bá wọn dá sí i. pè mí láàjò. èmi ni ọmọ àwọn nìkan ló tó pè ọ́ láàgùn ọ̀gbẹ̀lẹ̀ òjẹ́ dúró wò. èèyàn kì í dédé wọ̀lú kó má ní tó dé bí mo ṣe láàlá yẹn nìyẹn hmm. kókàn ò ní pàgbà ká má bà pọ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bíná bá jó lóko mọ̀jàlá délé ṣòfófó hmm. bèmi náà ti rí gẹ́lẹ́ nù ún o hmm. bẹ́ẹ̀ ni wàá fọkàn rẹ balẹ̀ níwọ̀n bàbà tó ti ní mi lẹ́yìn kò séwu o nítorí ọmọ awo kan ò ní kú bí ọ̀gbẹ̀rì bẹ́ẹ̀ ni orí ifá kan sọ̀rọ̀ òníbò ló ti wí. ẹ ṣáàwó. ó ní ọ̀sùnsún wẹ́rẹ́wẹ́rẹ́ awo wọn nílé igbó ìtàkùn gidigba awo ẹ̀bá ọ̀nà oṣù pábà ní ṣàgbọ́run là róróró hmm. ìràwọ̀ òkè kò ní jápá ara rẹ̀ ó ká ẹ bẹ́ẹ̀ ni apá ara rẹ̀ ò ní ká ọ fọkàn rẹ balẹ̀ hmm, àmọ́ nǹkan kan láwàá ṣe ní kíákíá ètùtù àti ẹbọ kàǹkà àtàsìjẹ tó dáa. bàbá ń fẹ́ kú ṣeré. Ah, bo bo bo, ẹ máa foro ṣeré. Bo bo bo, ẹ máa fẹ́kún ṣeré. Bo bo bo bo, ẹ máa foro ṣeré. tẹ́lẹ̀gẹ̀ bá nawọ́ sísàlẹ̀ àti yún nípa nípa náà bá nawọ́ sókè àti yún ní gẹ̀gẹ̀. bòbòbò bàbá ń fẹ́kù ṣeré àbòbòbò ẹ máa fòrò ṣeré bòbòbò bàbá fẹ́kù ṣeré bòbòbò ẹ máa fòrò ṣeré akanda ni lucifer ká torí rọ́dá yomìíràn. lulululululu lucifer heli. we are the dark angels of lucifer àwa ni ìgúnmẹ́rin òpó tó gbé lucifer dúró. Lord Lucifer. Èmi Lord Lucifer èmi ikú tó yára pààyàn ju cancer lọ I I I kill faster than cancer. code number zero zero zero. Where is Teresa Taylor? Don Da Costa, code number 001. Don Lucifer, She's in my house. I abducted her because she has martyred me on the deal of Chief Akwata, a member, a strong member of A4. She killed him before I got there. is, is, is, is, is, is, that, is that what she told you? Yes, Lord Lucifer. ilẹ̀ ṣú bá ọmọ kékeré lóko olóhùn láyà tó bá gbóhùn kìnìún só lè dúró ẹnì kọ̀ọ̀kan nù yín kò lè pa kankan lára àwọn yẹn fọ tabarẹ tabarẹ ni tó yín nílùú iṣẹ́ ẹ̀ iṣẹ́ kú ni beware beware of of death trap and and and lábẹ́ bó ṣe wù bó tilẹ̀ wù kórí o gbọ́dọ̀ jẹ́ kí Teresa Taylor máa máa máa wá sí meeting. yes my lord. NBA, ikú ni kọ́kọ́rọ́ ọ̀run Lord Lucifer the king of death and lord of the underworld NBA worships you. Yèmí lọ Lucifer. emi tí emi tí mo emi tí mo tẹ̀lé tó kú mo mo mo tẹ̀ra hmm, hmm, mo tẹ̀ra mo tẹ̀ra ìfún ẹ̀ sí yọ mo mo sì mọ̀ emi lọ Lucifer. Mo ṣàgbà gbogbo pátápátá. Ẹlẹ́dùnmarè nìkan ló lójú mi lọ adé tó pọ̀ mọ́ igun mẹ́rin tí mo bọ̀wọ̀ fún tí wọ́n tí wọ́n tó yẹ kí wọ́n mọ àti wáyé mi. Lucifer ni mí ni mo ṣe lómi. How dare you lie to me? Ta ló pa àpáta? Torí èmi mọ̀ pé àtàrí àjànàkú ni àpáta kì í ṣẹ̀rù fọmọdé tiẹ̀. Now tell me the truth before I kill you. Who killed Àpáta? Nígbà tí mo wọlé sára àpáta tán, mo gbìyànjú láti pa several times bó kò ṣiṣẹ́ àwọn tó rán mi wá lọ ṣèwádìí wọ́n wá rí i pé láti bọ oògùn tó wà lára ẹ̀jẹ̀ aláti lo ìtọ̀ aláboyún méje fọ́jọ́ méje. My name is Da Costa, MBA, code number 001. Why did you kill him? just had to take the credit. torí pé ẹni tí a bá bá pawó lọ́wọ́ ẹ̀ òun ló yàtọ̀. okay now tell me ta gangan nínú wọn ló rán ẹ kó lọ pa àpáta. Florence Taylor who sent you. classified information remember. the first rule of assassination. My name is Jide Jagwa, the new member. Code number 015. I kill for a living. And I'm happy to be part of this group, NBA. Teresa Taylor, code 011. I kill for a living. Danda Costa, code number 001. I kill for a living. My name is Crazy Jesus. Code number 002. I kill for a living. Lord, Lord, Lord, Lord, Lord. Lord, Lord, Lord, Lucifer! Code number 0 to yayyar yara panyo to cancer. I, I, I, I kill faster than cancer. You remember. Thou shalt not reveal the information. In, in, in, information of, of, of, of your client to, to, to, to anyone. The, the, thou, thou shalt not re, re, reveal, reveal the, the, the name of your victim. to to to to to to to anyone. ìwọ ìwọ ìwọ kò gbọ́dọ̀ gbọ́dọ̀ dá orúkọ ẹni tó gbéṣẹ́ fún ẹ torí ẹ ìwọ wà ń bẹ lọ Lucifer èmi tí mo tẹ èyí tó kú mo tẹ ra mo tẹ ra ìfún ẹ sì yọ mo sì mọ èmi lọ Lucifer mo ṣàgbà gbogbo pátápátá. Elédùmarè nìkan ló jù mí lọ. If I kill faster than cancer, I kill faster than cancer. Àkókò fẹnu sọ́jí kàṣà. Ẹnu awo ibà. Ẹnu awo àṣẹ. Bọ́sọ̀ já ìlú àjẹ. Akèrègbè tó fọ́ bẹ́ẹ̀ ni ò pọ́n mi bòódo adéjúmọ̀ ó ti dọmọ àjẹ́ ayé báyìí o ó ti mọ orúkọ ikú ikú ò gbọdọ̀ pa nítorí arápámájà ló kọ́ tá a pe ikú àríkọ̀ǹkọ̀ máa wẹ̀ ló kọ́ tá a parùn àbòjú ta kókó ló kọ́ tá a pè sàsì ikú ò gbọdọ̀ pa o adéjúmọ̀ gbọdọ̀ kú nítorí ikú èpẹ̀tà lójú ran jíjí tí mo jí mo bá igúnnugún wọlé góńgó sórí agogo idẹ jíjí tí mo jí mo bá àwọn àgbààgbà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n ń ta màrè mọ́dé sálú ayé mo ní kí ló dé wọ́n làwọn fẹ́ pàdé jùmọ̀ mo ní irọ́ ni o igúnnugún lòun ó jẹran ẹja o lódìdí lódìdí làrí ìsapá ṣùrùṣùrù báyìí la gbọ́ kalaba sórí àtàn òrùjọ́ ọdún bá bí yangan ní bínú wọnú apọ́ òrùjọ́ ọdún bá bí sẹ́ẹ̀rí ọkà nírìn òwò wájà ọmọdé àgbà adáhunṣe ni oníṣègùn ni ikú ni ní bá ń pèrè adédùmọ̀ níbi igbe rárá ó làrá kéwọlẹ̀ igbe rárá adédùmọ̀ gbọ́dọ̀ bá kúkú ọ̀wọ́wọ́ nítorí alúgbólógbó finú bó ṣe lé àgbà òkété orí òkìtì ṣe ìyẹ̀wù ọ̀nì kàkà kúkú kò ní rí bu olùkóso lọ ikú tí ó bá padé dùmọ̀ ẹ jẹ́ kó sọ̀kò bómi lọ báyìí apá yóò gbọ́dọ̀ ka apá ikú ò gbọ́dọ̀ ka ó ti wá fẹ́ sokú báyìí o ikú ò gbọ́dọ̀ pa o àṣẹ ni mo pa kì í sábà ẹ jẹ́ kọ́rọ̀ mi ó ṣe o tó adéjúmọ̀ àṣekágbá gbogbo ohun o ti jẹ pátápátá ẹ̀jẹ̀ àfíntà lò òní ń bẹnu báyìí tó o bá ti mú báyìí o ti darí kúta kú o ó ti dárùkù tákù ó wá dárùkù tápápá báyìí ikú ò ní ọ pamọ́ o òòrì bó báyìí lè mẹ̀jẹ̀ yìí tán <laughs> adéjúmọ̀ mo fi ń dá ọ lójú níkú bá yọ sí ọ lójú ràn tẹ́láyà àgàgà wá yọ sí ọ lójú ayé bó o bá lè kọlù adẹ́pọ̀ jòní ọ nítorí ikú ò ní rí mọ́ èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ gbà òun rèé ẹ́ obìnrin àtúbọ̀ ah, ah. ah, Adéjùmọ̀ ìwọ ti dàfọ́kù ugò tí ń dúró ti kọ́ra ti kọ́ra ẹni báyìí ni gbèsè ni ọ ẹ fún ní ògbé padà gbẹdúrà ó ṣe wú èmi náà jó mo sọ bẹ́ẹ̀. Lucifer ni mí ni mo ṣe lómi wúwa. ọ̀rẹ́ má bínú dà mo ní láti sáré dá tó wà nísàlẹ̀ yẹn lò ká lè máa bọ́rọ̀ tiwa lọ. it's alright. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ ọ̀rọ̀ kú àpáta àti àníbèrè ó ń ṣe mí kàyéfì gidigidi gan ni nǹkan tí mo kàn mọ̀ ni wípé àníbèrè báwọn kan ṣe business owó tó dẹ̀ wà involved nínú business ẹ̀ pọ̀ gan ni. really? kó wọn àjẹ́ pé àwọn tó bá ṣe business yẹn ló outshine ẹ̀. èmi náà wò bẹ́ẹ̀ torí bọ́ọ̀rọ̀ ṣe ń kọ́ ẹ ló ń kọ́ mi náà lómi but come to think of it ṣá rí group of people tá níbi rè lè bá ṣe business papọ̀ táwa ò mọ̀ ni. possible. ikú wo ló wá fẹ́ pàgbà tá ní papọ̀ lórí ẹ̀mẹ́. Hmm. Ah, hmm. ilé ìsún mi o. Hmm. nǹkan tí mo kàn mọ̀ ni pé afẹ́fẹ́ tó ń fẹ́ tó ń kaṣọ lórí àjà hmm. kẹ́ni tó bọ tiẹ̀ sọ́run kó má sọ àsùnpara <laughs> ó túmọ̀ sí pé we need to be very careful hmm. we are the A4 A4 mẹ́rin ni wá méjì ti lọ àwa méjì ló kù. Hmm we need to be careful. <laughs> bọ́rọ̀ tó ń sọ bá yé mi dáadáa a gbọ́dọ̀ sàsopéye o hmm. ná àtọ̀ a gbọ́dọ̀ sàsopéye come to think of it ngbà tí àpáta ti kú hmm. táníbèrè náà ti ṣe bó ṣe ṣe it is on my opinion why tell me you step in as a governor kí wọ́n dẹ̀ deputize àbí tá a bá ní káwò lọ káwò bọ̀ kò sẹ́ni tó lè bá wa fi gàgbàgà mọ́ hmm. nílùú ikọ̀ àbí kí ló fẹ́ o. perfect perfect ó àmì àbí tá a bá mú ṣàkọ̀tún hmm. tá a mú ṣàkóso ìṣàkóso ló máa kú lẹ́rí bí kọ́lọ̀ kò fún wa ṣe. mo gbẹ̀rí ẹ̀jẹ̀ mo mọ̀ pé tí n bá ti débi gbogbo ẹ̀ máa ní let's have a toast. cheers. Very good beginning. To a bright Your Excellency. companionship. <laughs> Bàbá, ṣé ní ikú tó wà nílẹ̀ ni pé imú ló níka, imú góńgóńgóngó ni wicked person, tí o jẹ́ ká ṣáà ti direct person pé eléyìí góńgó ni right person. Ìgbà tẹ́tí wò léyìn lèmi ti wò pé ah this is the right man èèyàn tó yẹ ká máa bá rìn ire eléyìí kò yẹ ká súnmọ́ eléyìí la yẹ ká súnmọ́ ìgbà yẹn lèmi ti ń ṣàìtọ́ ó ní kò understand mo dé sọ fún mi sọ pé ọ̀rẹ́ mi ẹni ló yẹ ká máa rò pọ̀ pẹ̀lú. bàbá àwọn ọmọdé sẹ́yìn pé bàtẹ́ mi wọnú mo ṣe kọ́kọ́ rí mo láìkì í gan-an ọ̀sìn tó ń ṣáájú mi dé òun náà já mi pé wọ́n máa fún ọ special treatment ní ibà yẹn àdìgbà yẹn mo ti wò pé mo ti láìkì í bí a kẹ́kọ́ ọmọ olùbọ̀ kájọ máa kẹ́kọ́ wá bí ọmọ ká máa tẹ̀lé yẹn àbí kílẹ̀ fíù. bàbá ń fẹ́ kú ṣeré abobobo ẹ máa foro ṣeré bobobo ẹ máa fẹkún ṣeré bobobo ẹ máa foro ṣeré. sọ́mọ̀ kò stupid sọ́mọ̀ kò ò ní ò ní nǹkan tí àwọn Yorùbá máa ń pè ní àgbékilẹ̀ sọ́mọ̀ kò stupid mọ̀ pọ̀ lóòótọ́ gbogbo plans wa rúbà ó ní pípa tí mo bẹ̀rẹ̀ mú kọ́kọ́ hype irú èèyàn báyìí ọgbà tó ti rí dojú ìṣùbọ̀ dojú ìṣùbọ̀ wọ́n ti mọ̀ pé àìpẹ́ máa ló need ó mọ kókó àìpẹ́ wàá gbé lọ sókè wàá gbé wọ́sílẹ̀ wàá fi sí sẹ́ńtà wọ́n wá dàrẹ́ tọrọ ẹ̀ ó kò la ọ̀rọ̀ mọ́lẹ̀ ẹni tó máa pẹ́ mọ́ ọ̀dùbọ̀ tó máa pẹ́ mọ́ ọ̀dùbọ̀ náà ó ti pẹ́ mọ́ ọ̀dùbọ̀ bàbá yẹn ti lọ wọn ló ti bínú tó ti lọ yẹn. bẹ́ẹ̀ kò sí ní good mood. ṣé wọn máa rí di mood ẹ̀. mo ti mọ bìbí kí ló dé tó ń ṣòro tó ń ṣòro tó ń ṣòro. ọmọ olówó ni báyìí báyìí máa ti. wọlé wọlé wọlé Lucifer. èkúté tó dúró dológi ní ikú ló ń ya a. sisi Queen Teresa na our mama but where she dey and people wey she dey entangle with na die o my advice be say make we let sleeping dog lie. Um, sisi me i second wetin Tasha talk because àwọn tí a fẹ́ bá fi ìga gbàgà ọmọ dey dey dey mad gan wọ́n le gan o ó ní tó bá fún ọmọdé ní òrùka ìjà ẹgbẹ́ ẹ̀ ló máa fi ń no be say godmother Teresa no dear to us o but we gats use our brain as in we gats use our sense gan ni o. ẹ̀yin babes gbogbo wa la mọ̀ pé àwọn NBA àwọn ni biggest force inú ìlú yìí o. wọ́n rẹ̀ ní tentacle all over the world kò sí kò ń ṣàwọn takọ̀ lè lọ bá takọ̀ lè strike anyhow So I think we just take a chill pill. <sighs> I remember Madame Teresa once told me, rule number five of assassinations, always be brave enough to strike. What? clear the info. Oh, the bá rò pé a kéré. Eṣinṣin òun kéré níran bàbá ẹ̀. Abẹ́ mọ̀ ni. Lóòótọ́, kò sẹ́ni tó rẹ́rì láti di àyàdógún. Ṣùgbọ́n ẹ má yẹ ká gbàgbé pé ọ̀pọ̀ èèyàn ló ń jẹ́jọ́ mọ́ ọ̀yàn kò as for me tó bá ti set ó ti set nìyẹn èmi ò bẹ̀rù anything but a lè ṣe náà a lè fọgbọ́n ṣe náà. ẹ kú kàlẹ́ sá ẹ kí ni kí n ṣe ń lálejò. tó dúró dológi ní ikú ló ń ya. ẹ sá mo ní kí lè fẹ́ jẹ kí lè fẹ́ wọn.

àmọ́ ohun tó ń bẹ láyé fa jèjì lọ. mo bẹ ṣùjọ́ kọ òwe mo bẹ ṣùjọ́ kọ òwe mi látọ̀dọ̀ Elédùmarè. I understand. ẹja lẹja ń jẹ sanra nínú odò. bẹ́ẹ̀ ni dakosta mo fẹ́ kó rántí pé ọmọdé ò gbọ́dọ̀ sọ pé tógun bá o ọdẹkọdẹ tó bá ní tógun bá o tó bá tàbí mọ́mọ ẹran oògùn á jẹ́ kó dáhùn lára ọmọ ènìyàn ikú tó bá yẹ kó pẹran lójú ọdẹ a wá pa ọdẹ lójú ẹran Da I want this done as soon as possible. Consider it done. Wọlé! Wọlé! Wọlé! Kí ló dé tí Káníbírè ní kí n lọ pa àpáta? Well. Maybe for a reason best known to him. Mm-hmm. But. Oh, yes. Àbí the same Anibire náà ló tún ní kí Teresa lọ pa àpáta bẹ́ẹ̀ tó mọ̀ pé ìkòkò ni mí náà mi ò lè pẹran jẹ tì náà ó mọ̀ pé mi ò ṣe tì ó mọ̀ pé ẹkùn ẹkùn gidi ni mi máa rí pa mi ò ṣe irú tì náà pé wáyé tó wá tún rán Teresa kó lọ pa àpáta. Oh. could it be that the A4 are setting? a death trap for us. No. No. But That ló rán Theresa Taylor kó lọ pa I need to know. I just need kí ni photograph Lucifer ń ṣe lọ́wọ́ ẹ̀ àti pé kí ló dé tó túlétúlé tó fọ́ ọkàn òkú lójú tó mú ẹ débi tí mo keep on photograph ṣe why. nǹkan tí mo fẹ́ mọ̀ ni pé quite simple kí ni picture Lucifer ń ṣe nílé àbúrò ní next victim <laughs> don't you dare don't you dare nítorí pé kò ṣe pa. You know him as Lucifer. I named him Adetayo da Costa. He's my son. <laughs> Lord Lucifer, your son, èwo òrìṣà. Èwo tó Lucifer bí lọ́mọ. Torí Lucifer ń ṣèyàn, He was a teen when his mother brought him back to me, Lucifer jẹ́ ọmọ líle. Oh, Adédayọ̀ burú. Aya ẹ lé bí aya kìnìún. Ìgbà tí mo rí pé ọmọ líle ni, wọ́n decide àti train ẹ̀. Freeze! If you move, I shoot. This is what we're talking about. You got to be smart. You have to think smart, and that can only make you the best. Okay? That's it. ẹ wò kó ẹ mọ bí mi lè jẹrẹ ẹ mọ bí mi lè ẹ fi mi lè jẹrẹ ẹ fi mi lè ẹ fi mi lè ẹ fi mi eh, lè eh, eh, jọ ẹ wò nǹkan tí mo máa sọ fún yín nìyẹn yẹn mo máa sọ fún yín tipẹ́tipẹ́ ẹ wò ó fẹ́ rèébù mi sí ni gbogbo ló máa fẹ́ rèébù mi. ẹ ṣe ọmọ dànù tí yẹ pé ẹ gbẹ́gẹ́lẹ́ ló jẹ́. yes. ó ti wá gbiná ojú ẹkùn láì ṣàwọ̀ báyìí o now you get out of my house. daddy it's not, it's not what you think it's not, it's not true. You're leaving my house today. You're a bastard. Oh, oh, oh, daddy. Daddy. didn't touch her. You touched me. Go. Get out! <laughs> Adedayo was so brave, so brave that he single-handedly killed Jejemo, the great Jejemo, the leader of NBA there. bí adédáyọ̀ ṣe wá ní agbára tó fi pa great jẹjẹwọ kò yé mi lẹ́yìn ìgbà you became the leader of NBA. mi ò tí ì join NBA ńgbà but mo gbọ́ gbogbo ìtàn yìí. torí ẹ̀ náà ni mo tún ṣe ń sọ àrọ́bá fún ẹ torí àrọ́bá ni bàbá ìtàn. okay accepted Lord Lucifer is your son why then do you bow to him kìnìún ò tóbi tó erin kó tó jọba nínú igbó bẹ́ẹ̀ ni ipò làgbà ọjọ́ orí kọ́. He remains my son. Gbogbo, èmi ni màá pa. Please ewo ewo òrìṣà ìgbà ìgbà ni wọ́n pa. ìdáyé kókó ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. kò sẹ́ni tí ń pàwọ́. gàgà torí tẹ bá ṣe eh, bẹ́ẹ̀ eh, yí eh, kókó ìwọ làwọn àbàjẹ́. ewúrẹ́ lè dàkó dàkó pa kò mọ iyọ̀ dẹ. bàdá dayọ̀ èèyàn dẹ̀ máa súnmọ́ ẹ̀yìn tì í ẹ̀yìn ò ní súnmọ́ yàn. Ah. ọ̀rọ̀ dẹ̀ wà tí mo fẹ́ sọ fún yín o súnmọ́ mi náà ìdí ń fà sẹ́yìn ẹ kàn ń sá sẹ́yìn ni ó lọ́rọ̀ tí mo fẹ́ sọ fún yín tó dé wà important ẹ wò dáàdi yín ò lọ́ọ̀bù yín. àǹtí Torira irú ọ̀rọ̀ wo lẹ ń sọ yìí. dáàdi yín ò láìkì yín ṣé ẹ pé mo súnmọ́ wọn jù kò dẹ̀ sí nǹkan tí dáàdi yín ṣe tí mi kì í mọ̀ ṣe fẹ́ gbọ́ àìmọye àṣírí tó ti fi sí mi lọ́wọ́ tó jẹ́ pé tẹ́ bá gbọ́ báyìí inú kí ti yín dì ní. ṣe fẹ́ gbọ́ dáàdi yìí fẹ́ pa yín. Eh, you still nodding your head. ẹ wo ṣe fẹ́ gbọ́ ẹ jẹ́ kí mi àti yín kájọ pa ọ́ pọ̀ pọ̀ kájọ mú dáàdi yìí balẹ̀ ẹ wo ìgbà yín lè máa ráyè ń ṣe o ṣé nǹkan tí mo sọ ṣó ti wá yín báyìí. Eh. ẹ wo gan ẹ wo gan ẹ má fi mí lẹ̀ jàre ẹ má fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ jàre ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ ẹ fi mí lẹ̀ jọ ẹ wo nǹkan tí mo máa sọ fún yín nìyẹn ẹ wo máa sọ fún yín tipẹ́tipẹ́ ẹ wo ó fẹ́ rèébù mi sí ni gbogbo ló máa fẹ́ rèébù mi. dànù tí yẹ pé ẹ lẹ́gẹ̀lẹ̀ ló jẹ́. yes. ó ti wá gbiná ojú ẹkùn láì ṣàwọ̀ báyìí o now you get out of my house. daddy it's not, it's not what you think it's not, it's not true. shut up you live my house today you're a bastard. Oh, oh, oh, daddy daddy didn't touch her. Àlọ́ lámilámi là ń You touched me. Èmi kan kì í ràbọ̀ ẹ̀. Go. Get out! Ẹ̀yin kú ẹ̀yin kú mẹ́rin o. Ẹ̀yin ọ̀nà ẹ̀yin ọ̀nà mẹ́rin ọ̀nà mẹ́rin ẹ̀yin ẹ̀yin ọ̀pọ̀ tó gbé lucifer dúró ẹ̀yin ẹ̀yin ẹ̀yin tẹ̀ màtí wáyé mi lucifer ó ó ó ó ó ó yẹ wá tẹ̀lé mi yàtọ̀ mo mo mo fẹ́ lọ pa bàbá mi. nígbà nígbà òwúrọ̀ máa bẹ̀rẹ̀ bí ẹni tẹ́. ẹ̀jẹ̀ ẹ̀yin kú mẹ́rin kí ló dé kí ló ṣẹlẹ̀ mi ò tí ì tí mo lọ ìbọ̀lẹ̀ gbé mi wáyé. Lucifer ìràwọ̀ òwúrọ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òjijì mi kú ni ikú òjijì mi ẹni tó bá gbúròó ẹsẹ̀ mi lásán àjíwọ̀kulẹ̀ àjíwọ̀kulẹ̀ lára kejì mo mo mo mo burú ẹni burú mọ̀ ìnáwó mo mọ̀ pé mo burú. ṣebí wọn ní bí ní olódùmarè tí í ṣe ọmọ aráyé ṣìbáṣìbò. alágbára tí forí alágbára ẹgbẹ́ mẹ̀jẹ̀ láàṣì. ìwọ ni alàyè tí ń sẹgbẹ́ dòkú. ìwọ ni àgbà ẹ̀mí dé ẹni tó dá ẹ̀mí. ìfà ènìyàn tó ṣe pàtí tó ṣe rẹ̀ nípa. irú ìkàwọ́. ẹni tó bá pa á máa gbomijé lójú rẹ̀ ṣùgbọ́n kì í yé pààyàn àbẹ̀lẹ́kùn sunkún kó tó sọ ní dolóògbé. má gbàgbé pé kò sálágbára lọ́jọ́ ikú. mo gúnyán mo gúnyán mo gúnyán mi sóko mo gúnyán mo gúnyán mo gúnyán mi sóko. mùrùkà Muruka, muruka, mi sóko Muruka, muruka, muruka, mi sóko. ewúrẹ́ àròfíjẹ́ àgùntàn àròfíjẹ́ ló mọ àròpé. Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer. Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer, Lucifer. No! Ikú mẹ́rin no! Inú omi lẹ́jà gbé! Inú omi lẹ́jà gbé! Inú omi lẹ́jà ti ń jẹ tẹ́jà ti mú inú mi náà lè já dàgbà sí kí wá lóde tó mi fẹ́ gbàgbọ́ fẹ́ já kí lóde tó mi fẹ́ gbàgbọ́ fẹ́ já I still remain myself I still remain myself I'm I'm I'm Lord Lord Lord Lord Lord Lucifer. èmi ni kútó yàrá gbàyànjú kánsà lọ èmi èmi tí mo tẹ ẹni tó kú èmi tí mo tẹ ìlà tí fún ẹ sí jọ wọ́n sì wọ́n sì mọ̀ èmi lọ lúùsìpà lúùsìpà mo ṣàgbà gbogbo pátápátá Elédùmarè nìkan mójú mi lọ àdáṣe bẹ ikú mẹ́rin so so so what what is going on I asked what what what is going on I, I, I asked what is what is going on now what what what is going on. Lucifer Lucifer Lucifer ni mi ni mo ṣe lómi wúwa. I kill faster than cancer. I kill faster than cancer. Minicuma era cancelo. Minicuma era cancer Lo Lucifer, lo Lucifer, lo Lucifer. Moshagba un bobo, moshagba un bobo, moshagba un bobo, moshagba un bobo ni. Lucifer, Lucifer. Lucifer in mini moje nubi uba Dena Lucifer in mini moje nubi uba Ojo ni mi Mi o meni awa jalebi ń pa. Lose it, lose it, lose it. I kill faster than cancer. I kill faster than cancer. Èmi kú mọ yàrá ju cancer lọ. Èmi kú mọ yàrá ju cancer lọ. Lọ Lucifer, lọ Lucifer, lọ Lucifer. Mo ṣàgbà um ohun gbogbo, mo ṣàgbà um ohun gbogbo, mo ṣàgbà um ohun gbogbo, mo ṣàgbà ohun gbogbo nínú. Ìtayí kòkó. ṣe bẹ́ẹ̀ yí dò. ìyí táyí kókó ẹ má ṣe bẹ́ẹ̀ yí dò. gàgà torí tẹ bá ṣe bẹ́ẹ̀ yí kókó inú alámọ̀ àbàjẹ́. bòbò bẹ́ẹ̀ bá ń fẹ́ kú ṣeré. àbòbò ẹ má fòrò ṣeré. torí fàkà torí rọ́dà yóò mìíràn. lululululu lucifer help me. escuché